Thank you. tiẹ̀ máa gbọ́ tẹnu ẹ̀ nà òkè omi ò ṣe o máa ṣe o. nítorí fọkùnrin dà sí ẹ̀mí ni kò mí pé kò lè change lọ́la o tí wọ́n bá máa change báyìí wọ́n á yí yí yí yí báyìí wọ́n ní ti degree pam wọ́n ti change sí ẹ̀ wo aṣọ kẹba kan. kó sì kó kó sọ. ṣé o mọ ẹni tó ń sọ ìṣá. ikú ẹni ìwọ mọ. èmi lọ bí ilé ẹni tó ń sọ ìṣá. àtiwá àti wèrè ọmọ ẹ fúnra yín bó síta. ó ní iye ọdún kan fi ṣeré inú ẹbí yìí. this life no buy you so. inú ẹlẹ́dàá mi ò ní ṣe ní wèrè o. ẹni tó bá rí ẹ tí ó bá sá six feet ló bẹ́ẹ̀ nìyẹn ṣọ̀rẹ́. báwo ni tókẹ́ ṣe máa jẹ́ lesbian tó máa make video ààrẹ tó dé máa tún post there sórí íńtánẹ́ẹ̀tì. ayé mi ti bàjẹ́ mi ò mọ gbogbo nǹkan yìí mi mo gbà tó ṣẹlẹ̀. ó ṣe kéré tó Daddy Jimmy, it was a mistake. ńlá torí kò sóhun tá a ṣe láyé gbogbo ẹlẹ́sàn bẹ́ẹ̀ fún ohun tó lọ́rùn kì í ṣe bí ẹ̀dá kan ń rò. ọlọ́run á gbàdúrà yín. àmín jésù àmín ẹ̀mí sùúrù ṣé ẹ̀yà ìdí àbóyá tó wà pẹ̀lú Jew yẹn wọ́n sì wà lọ́dọ̀ torí sista Banket fẹ́ wà lọ lẹ́fẹ̀ẹ́ jẹ́ kọ́ rí wọn. jẹ́ kí n jẹ́ kí n lọ jẹ́ kan. Ah, mọ́mí tán bá bízì mo lè padà wá lọ́jọ́ mi o. Ah, ẹ ṣe ma. Yes. Yes. Yes, sir. kò sí fòyà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún mi olúwa fi hàn mí pé àdúrà yìí ti àmín jésù àmín jésù. ọmọ iná ẹ má máa sá fún church láàrin ọjọ́ méje ọjọ́ kan péré náà ti tó ẹ má máa sá sunday service. ọ̀dà sá àti mélòó a ti ṣe tán olùwà wa pẹ̀lú ṣẹgbọ́n tó bá ti rí yín ẹ má wọrí àyànjú ìdókòwò ṣẹgbọ́n ẹ ṣeun sá ẹ sá olùwà wa pẹ̀lú àmì àtẹ̀yìn náà sá ẹ sá. Jésù ni mo ń wá. Um, Sister Jumoke. Yes. Mi ò mọ nǹkan tí ẹ tún fẹ́. Mo ti ṣe àdúrà. Mo dẹ̀ nígbàgbọ́ pé Olúwa Elédùmarè tó ń gbọ́ àdúrà. Ó ti gbọ́. Ó ti fàṣẹ sí. Àdúrà dẹ̀ ti bá. know what else you want. Ẹ wo, àdúrà nìkan kọ́ lọ̀rọ̀ mi gbà o. Láti bí ọdún mẹ́rin sẹ́yìn ni mo ti jáde yunifásítì tí mi ò ríṣẹ́ pẹ̀lú gbogbo experience tí mo ní á wù mí kí n ṣiṣẹ́ fọlọ́run sá. kí ni nǹkan tí you're studying in school. computer science ni computer science ni tẹ bá dẹ̀ lè ṣe léè fún mi ha máa mọ̀ ọ́ lóore anything tẹ bá fẹ́ ni mo máa ṣe fún yín. anything at all. láti wákàtí àti ọ̀wọ́ yìí lọ ah. anything ìyẹn dẹ̀ dá yín lójú. Ah, kí n lè mọ̀ pé mo mean business. ẹ mọ̀ pé kò. Uh-uh. ó dà pé ó ti wọ́n sí bẹ́ẹ̀. Yes, yes, sir. Me. Yes, sir. Kí lè wá? Eh, Sista Bánkẹ́ ló ní pé àwọn fẹ́ rí mi kán jẹ́ kí n sọ fún mi. pé mo kò yé yín it's all right. Sorry, sir. ok màá màá pè yín so a lè a complete àdúrà yín ọ̀rọ̀ yẹn á níyanjú amen amen ah. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ràn mí lọ́wọ́ kí n lè mú àwọn ọmọ ìjọ dé ilẹ̀ ìlérí. ohun tá a fi ní ṣe ọ̀rọ̀ ìtàn ni ó rẹ̀ra. ìfìyẹ́lẹ̀ iṣẹ́ Olúwa ń tẹ̀síwájú ni Ọlọ́run ń gba ògo Ọlọ́run ń gba ògo come in come in Ọlọ́run ń gba ògo a dúpẹ́ fún Olúwa hmm, ògo ni fún Olúwa lókè ẹ ra mọ́ okay. ọ̀dà jẹ́ kí n pè ẹ́ ẹ kí n pè ẹ́ padà ọlọ́run á máa wà pẹ̀lú ẹ yóò ṣọ̀nà rẹ ní rẹ yóò rí bẹ́ẹ̀. Okay. sir. I just received a mail from my district. They want to transfer me from yes. the office to another place. Yes, I am aware of it. Eh, ẹ ti ṣètò níbi ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ti tara yín wọ́n ti mọ rírì olúwa. wọ́n dẹ̀ ń gbénu ayé ṣeun dáadáa dáadáa nípasẹ̀ olúwa ẹ̀yìn la ṣe wò pé ká gbé yín lọ síbòmíì kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà kan tún lè jèrè látara yín kẹ́ tún lè jèrè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sí ìlànà olúwa. Mm. Mm, ah. Ah, ọlọ́run ò jẹ́ ọlọ́run ò jẹ́ sáà kíkẹ́ ah, ṣe rí kinní kan ni mo mọ̀ tó dá mi lójú pé nínú àwọn tó ń lóyà sí bàbá mi jù ìkan lára wọn lẹ jẹ́ látìgbà tí mo dẹ̀ ti wá gorí ìtẹ́ bàbá mi náà ẹ fìgbà kan jù mí nù ẹ mú mi bí ọmọ ni kò sí sáàkì nínú ọ̀rọ̀ yín. thanks for <laughs> you're welcome ma you're welcome ma. ọlọ́run á wá dúró tì í. amen. tó ń gbé àwọn òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n amen. God will uphold you. amen. this ministry of yours shall amen. be elevated. amen. amen. amen. may the Lord be with you. kí olúwa kó lọ pẹ̀lú yín. God bless you ma. Odama, dá ma. ẹ ṣé ma. mo ti fi gbogbo rẹ sílẹ̀ fún wọn lò ó. àbí ẹ̀ sùn. ẹ wọn wá dágbére ni wọn ti gba transfer. ti gbé wọn lọ sí ibòmíì kí wọ́n lọ continue iṣẹ́ olúwa níbẹ̀ àbí. ní ibi tí a fẹ́ gbin obì sí. Hmm. obì wù bẹ́ẹ̀ ni. obì wo ló ń wù kiri níbo lóbi tó ti wù. <laughs> wólẹ̀ kó jẹ́ kí n gba àdúrà fún ẹ. o ṣe bèbè hmm. hmm. ah, ah. alẹ́ ni a le gan. níwọ̀ bàbá mi jókòó sí wólẹ̀ kó jẹ́ kí a gba àdúrà fún ẹ kí Olúwa kó wà pẹ̀lú ẹ. àmín tàbá dórí fíìdì tó ti ṣeré àjọ mm. máa fẹ̀mí rìn àdẹ̀jọ́ eh. máa fèdè di ni. ìwọ eh, kẹ ẹ kó mẹ́ńtò ní ẹ ṣe sùúrù ìwọ ọlọ́run ló ní tá a bá dé ibi iṣẹ́ ni ká tó bẹ̀rẹ̀ ojú ti fẹ́ bẹ̀rẹ̀ mi. ewu testing náà dáńgbà eh, mi. ẹ fọkàn yẹn balẹ̀ kí olúwa kó wà pẹ̀lú ẹ mo gbà ládùúrà fún ẹ kí ọ̀rọ̀ rẹ kó dayọ̀ gbéra mm. ajá fọ̀. <laughs> kábẹ́ o ẹ kọjá bẹ́ẹ̀ o ẹ kò sí wàhálà kò sí wàhálà ìyẹn máa ọ̀rọ̀ ti níyànjú. Mr. Kẹ́hìndé ẹ jọ̀ọ́ excuse me wọlé wọlé kúnlẹ̀. ẹ ra ma good day ma. good day how are you. ma wọ́n ní ọ̀rọ̀ kan máa ló ṣẹlẹ̀ wọ́n á ní kí n tẹ̀wá fi tó yín létí ni. ó ní iṣẹ́ kan tí sísítà kan wá gbé fún mi ni mà so sísítà yẹn ó ní hmm, pásítọ̀ Fọlájìmí pé wọ́n fún un lóyún wọ́n á ní kóun lọ bàjẹ́ so wá pè mí as a journalist pé kí n bá wọn publicize ẹ̀ but according to my own findings <tsk> mo get to know pé bí wọ́n pastor fọlájí mi ò fẹ́ mọ́ ni ó ti wá fẹ́ fi kéèzì yẹn rope wọn. jesus christ. bọ́bọ́ yìí sọ fún mi èmi kàn sọ fún mi pé kó má wọrí pé kó gbé wá pé màá bá ṣiṣẹ́ lé lórí because tí n bá sọ bẹ́ẹ̀ fún ó lè lọ gbé fún another journalist tó lè mi mọ̀ pé ó fẹ́ scandalize pastor fọlájí mo ṣe tètè ní kẹ́hìn tètè wá sọ fún yín mà. ẹ̀dùn kí ni gbogbo àdúrà ìdílé pẹ̀lú fọlájí mi òṣèkùn now ọmọ tó ń sọ̀rọ̀ nípa yìí ó mọ délédélé dada, àmọ́ mọ délé dáadáa mọ́. jọ ẹni tá a lè rí lẹ́ni ni kí ni kí mi pẹ̀lú ẹ̀rọ akájọ sọ̀rọ̀ ṣé possible ṣé mo lè rí lẹ́ni. actually ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n pè náà kí n lè mọ ibi tó wà ọ̀bẹ́ àwọn máa bá wa bí kan lọ bá kí n. jọ ṣe yẹn sìn jọ. Hmm. kí ni fọ́ hello Rose. ẹ jọ máa irú ìjókòó wo lẹ jókòó síbi irú ẹ̀bẹ̀ wo lẹ ń bẹ̀ mí ṣé nǹkan tí Fọlájì mi ṣe fún mi ṣó dáa ni ká lè mí ni ọmọ yín tí wọ́n ṣerú ẹ̀ fúnṣẹ́ máa gbarú ẹ̀ ẹ ṣé yẹn ò rí pé Fọlájì mi ti bà ayé mi jẹ́ ni ẹ ẹ wò ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ burúkú kankan mi ò lè gbà má pariwo ẹ̀ síta má pariwo ẹ̀ gbogbo aráyé ló máa gbọ́. ó fọlọ́run bẹ́ẹ̀ ẹ́ jọ́ torí ọlọ́run àmọ́ tó bá ń pè mí gbọ́ ipò lóyún fún ọmọ mi ni mi nígbà kó lọ ṣẹ́yìn débi pé nǹkan tó ṣẹlẹ̀ máa wá ṣẹlẹ̀ ṣòro gbogbo nǹkan tó bá fi pápátá just tell me make your demands mo promise ẹ wípé gbogbo nǹkan tó bá lọ fẹ́ máa fòfilẹ̀ jọ torí ọlọ́ọ̀ honestly tèmi bá gbọ́ àbí ká ní mo mọ̀ pé Fọlájì mi fún ẹ lóyún mi ní gbà wípé kó lọ ṣẹ́ oyún sórí anything tó bá fẹ́ jọ dictate times ẹ fún mi mo promise ẹ pé màá meet up pẹ̀lú ẹ gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe ìwọ sọ fún mi màá ṣe é wọ́n mi kàn fẹ́ kọ́rọ̀ ikú depress jọ torí ọlọ́run ẹ mi fẹ́ scandal mi fẹ́ blackmailing jọ. ẹ wo ẹ ṣe ń sọ̀rọ̀ ni gbogbo ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí tẹ́lẹ̀ yẹn kò wọrí tí bá ṣe ti Mr. Kúnlé tó jókòó síbi mi ní gbàyìn láyè rárá rárá. so Rose ìwọ náà ni màá bẹ̀ ṣáàyẹ ká settle case out of this place ká settle once and for all so kí ló fẹ́ mọ́ mi. ẹ kò sí wàhálà ẹ kọ́ fún mi ní two million naira. ẹ ṣe bẹ́ẹ̀ ni ṣó kéré ni àbí ṣó ah, no Hey, Rose, ṣorí mo promise ẹ wípé máa fún ẹ ní million but why mi máa sign sí and ó they máa promise mi pé kò your sí When mọ́ kò ní sí ariwo àwọn ọ̀rọ̀ yóò dẹ̀ gbọ́dọ̀ lu síta mọ́ ó gbọ́dọ̀ wọlé kúkú léni léni báyìí. the tẹ bá ti fún mi lówó mi to ṣètò ìtàn. kí ni mo ṣe And for many details Eh? sọ́nsìn sọ́mọ pé mi lẹ́lẹ́rìí ẹ̀yìn méjèèjì ń sìn kí n pé tó bá gba oyin tán sí yìí wàá tún lọ bá another blogger bá another reporter kó tún fẹ́ ṣe anything o. Mr. Akunle tó bá ti fún mi lówó mi kò sí problem kò sọ̀rọ̀ lórí ẹ̀ mi. Rose eléyìí ń ṣe pé tó bá ti fún ẹ lówó tí n bá gbé anything after you collecting the money kò ní láìka rẹ o. ẹ fún lówó yẹn. send details ẹ sí mi sí. ṣe sọ o. kedere máa ní lójú ọlọ́run gbogbo lásìkò wa ebílẹ̀ ayé yìí ló. Ah, ah, mo mọ nǹkan tí mò ń sọ fún yín Rose gbowó lọ́wọ́ yín. kí n máa fún àbí. ẹ ṣe máa fún un kí ló dé tẹ máa fún ládùúgbò owó yẹn ọmọ yẹn kàn ń gbà yín ni nà ọmọ tí ọmọ yẹn ìgboro ni kò ní kò láǹkúrí kankan nà án kò lápọ̀nlé kan tá à ń pọ́nlé lára ẹ fún ní over three point five million fún kíni ọmọ tẹ́mi fúnra mi ti fún ní hundred k tí mo ti kí ẹ̀ sí pé má jẹ́ ká ríra mọ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ tó ti kí síbẹ̀ it's so wrong now kí wọ́n jẹ́ kọ́ ọmọkùnrin máa extort yín lórí nǹkan tí yóò sì. tó o bá gbé gbogbo ẹnu ẹ sọ̀hún kó o gbé ẹnu ẹ dákẹ́ ẹ gbọ́dọ̀ tí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ fọlájì mi jọ ṣàlàyé fún mi báìbù tiẹ̀ ibo lo ti rí kà tó sọ fún ẹ wípé ọlọ́run fi àyè gbà wípé kéèyàn máa ṣẹ́yìn fún yàn ẹ má blame mi lórí eléyìí o ẹ má blame mi lórí ọkùnrin kò ń ṣẹjọ́ mi náà ah ṣé tóní tibí bá ń gbélé tí Victoria yẹn bá ń gbélé ṣé gbogbo eléyìí máa ṣẹlẹ̀ ni bọ́ arò kì í ṣòkúta náà. ẹ jọ mi ni mo fẹ́ Victoria fún ẹ dá mi lóhùn tó ń sọ ìdọ̀tí ọ̀rọ̀ lẹ́nu aláìlójútì arò kì í ṣòkúta wo ọ̀rẹ́ ó ti yé mi ṣó ti gbọ́ ọ̀rẹ́ ti yé mi o mba bá má lọ rí ọmọ ọlọ́mọ kì í jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní blackmail ẹ̀ káàkiri wọ́n ní ojú tara lé mi ojú òtì mi wọ́n ló ní tọ̀hún gangan ni ò ní tìjú pẹ̀lú status ẹ pẹ̀lú orúkọ o ti ẹ o ti ẹ ro torúkọ o gbọ́ tó sọ wípé orúkọ ọmọ ò ní jánu ọmọ kó wọn àwọn bloggers àbọ̀wọ̀ àwọn press kó lọ gbá yẹn mú wọ́n ti rí oúnjẹ èwo ni ò bá bẹ́tà eléyìí tí mo ṣe yìí ni àbí àbí ti wípé kọ́ bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ káàkiri àgbàlá wípé pásọ̀ ṣẹ́yún fún yan pásọ̀ ọ̀rọ̀ tó ń sọ ó ń rùn ní etí mi Fọlájí mi ó ń rùn létí mi. wọn kọ ọkọ ọmọ yẹn fẹ́ máa extort yìí ni I don't give a chance to that ẹ má fún ní chance yẹn ìgboro lọmọ yẹn ìgboro ni mí àti kí ara wa kí tí mo fún yẹn òun kàn kí ni straight ni ó ti jẹ́ kó ó ti yé ó ti sinmi sí lára ó ti sinmi sí mi lára the rest is history ṣọ́rọ̀ mi yé yín. bẹ́ẹ̀lẹ́ kò sí wàhálà ìyá náà ṣẹlẹ̀. pásítọ̀ gbòòrò ẹ̀gbẹ́dẹ̀ tó ń jáde látẹnu pásítọ̀ àwọn tó bá ṣàtúnkù ń ta tó mọ̀ wípé o tún ti fún lóyún òun ni kò jágbọ́ ṣáà máa nìkẹ́ni kankan tún ṣẹ́yìn mọ́ ẹni tó bá ti lóyún jẹ́ kan bí o o ti gbọ́ tó bá di kànrán gidá máa gbé wọn kúrò ní nàìjíríà kọ́ lọ sàn tán tí ẹni gbọ́n kankan nípa wọn rárá má ṣẹ́yìn fẹ́ni kankan mọ́ kó jọ kó ṣàánú tèmi o. olúwa ni olùṣọ́ àgùntàn tèmi èmi mọ̀ pé jẹ́ kò sọ. láìlójútì. oore ọ̀fẹ́ ńlá bàbá oore ọ̀fẹ́. <laughs> so mo ti gbọ́ ọmọ mi <laughs> mo ti gbọ́. ẹ̀bùn má bínú máa dá ó ṣì wá ń bí. mo ṣì wá ń bí báyìí. ṣé mo fẹ́ ipò tí lọ ṣá. ẹ̀yà. má bínú mo ń attend sí pastor mrs. ẹ ra ọ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ yẹn. tó fẹ́ rí mi fún ṣé ká sọ dọjọ́ mi ni àbí wàá ṣe sòrò àbí fẹsọ̀ sìn. ẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká kúkú sọ kò ń ṣe nǹkan tó le rárá ẹ mú mi mo ṣe ṣetán ní school náà ni mo ṣe catering services at the same time mo mọ̀ nípa event planning <laughs> bọ̀ mo ń wáṣẹ́ nísìn mi mọ̀ bóyá ẹ lè bá mi sọ fáwọn church members or anybody tẹ bá mọ̀ ṣá mo ṣàn ni. ẹ kò sí problem máa sọ fún secretary pé kọ́ máa bẹ́ẹ̀ fi ṣe announcement pastor mrs náà dẹ̀ tún ti gbọ́ nìyẹn so nǹkan tó náà bá lè ṣe sí so máa keep in mind. kò ṣe bẹ́ẹ̀ jẹ́ o olúwa ràn wá lọ́wọ́. ó dà mà. <laughs> so as i was saying má fi jẹun fi sí ọwọ́ òsì sórí ẹni amẹ́ríkà ọ̀la germany ọ̀tún na Sweden ìwọ̀n bá lọ́ọ́ kó máa fọkọ ẹ̀ sílẹ̀ lè mọ̀. mo yàn yín náà lẹ́ni kí n lọ Bible school last trip mi Jerusalem ni mo lọ mo kàn sáré yà lamẹ́ríkà ni lọ ra àwọn ọjà mi pamọ́ sílẹ̀ ni Jerusalem tí mo lọ rọ Bible school náà ni mo lọ ṣètò ẹ̀ ń bẹ̀ ilé tí mo dẹ̀ fẹ́ lọ yà àwọn ọjà tí mo rà pamọ́ yẹn ní issues díẹ̀díẹ̀ so mo ní láti lọ clear wọn fúnra mi ni mo ṣe fẹ́ lọ. pastor mrs mi ní pẹ́. má fi ọ̀rọ̀ bible school ṣe excuse o mo mọ ohun tí mo ń sọ tèmi yé mi o ṣáà má pẹ́ nǹkan tí máa sọ fún ẹ ni ẹ níwọ̀ntúnwọ̀nsì wọn bá ló yẹ kọ́kọ́ ẹ máa fi kinní kulẹ̀ kíchìn mọ́ ó yẹ kójú tẹ̀ máa ti wọ́n náà ẹ church member yín máa délé ẹ̀ ń gbá mi àwọn yẹn ló máa gbé báskẹ̀tì rán pé kán lọ oúnjẹ fún un ní tree. nọ́ọ̀mì mi ní pẹ̀mú pàmò sí ẹ má bẹ̀rẹ̀ ah! Victoria nǹkan kọ́ dé sọ sí mi lọ́kàn ń ṣe ṣá ọmọ ìbò tó lọ́ sìn yẹn tó lóun wáṣẹ ò ṣe employ ọmọ yẹn kó máa bẹ manage ilé a máa serve as maid ṣe bí iṣẹ́ ló ń wá wàá dẹ̀ máa san sálárì fún ẹ náà irú oúnjẹ yẹn ń sìn ẹ̀ ọkọ ẹ máa balẹ̀ wípé ọkọ ẹ ò kàn máa jẹun ṣá ìtòkì tó ń kì bẹ́ẹ̀ nu yẹn then ilé ẹ náà máa wà ní títúnṣe ọ̀dọ̀ tó kọ́ ẹ máa balẹ̀ pé tó bá sí èèyàn wà ní tó ń kí bò mẹ́. ẹ̀yin náà adé máa bá mi mójútó. ọ̀hún alẹ́ kọ̀ọ̀kan máa máa yọjú kí wọn. tẹ́bà sọ pé wà òkè wà òkè náà ni. máa ránṣẹ́ sí i máa sọ fún un bóyá títí ọ̀la kó kúkú wá bẹ̀rẹ̀ iṣẹ́ ń gbà yẹn. ó ti dà ó ti dà. mo dẹ̀ aṣọ ẹ pé àṣẹ ilé yẹn dáadáa. ó yẹ

ṣeré. dádìjì o ẹ dìde hmm. kẹwo yàrá yín lọ ẹ ti sùn síbí báyìí. Ah. ẹ lọ yàrá you can sleep ẹ lọ yàrá yín. àmọ́ níṣẹ́ ni ṣé o mọ̀ ṣé o mọ̀ pé pepper soup tó wà spicy tó fún mi tó wá gbé gòròdùmù fún mi kí n fi step ṣé wọn pé òun ló drop me into position. bó sá pepper soup yẹn ata tó wà nù ẹ kò pọ̀ bẹ́ẹ̀ and the wine also alcoholic content here is very little kò ń ṣe nǹkan tó pọ̀ bẹ́ẹ̀. ọ̀pọ̀ nínú gòbọ̀ tó sinmi sí mi lára what are you saying. ẹ má bínú sá ẹ dìde kẹ́ lọ sí yàrá sọ̀rọ̀ ṣé mo ti sùn síbí ni. ó ti pẹ́ tẹ́ ti sùn ó ti ṣe díẹ̀ níbi ìbámu ní kí n jí kẹ́ lọ sí yàrá yẹn. ó yẹ dìde ẹ dìde ẹ rọra ẹ dìde ẹ rọra ọ dìde dìde. jẹ́jẹ́ o ìrọ̀ ètìtì. Okay. So. Ah, ẹ má ṣubú ah, ẹ má ṣubú náà. I'm okay. Ẹ no one leg at a time ẹ kọ́kọ́ gbẹ́sẹ̀ kò it's not far ẹ rọra gbẹ́sẹ̀ yín ẹ kò gbẹ́sẹ̀ kọ sílẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ good i'm not i'm not even that. Um, uh-huh, better. kò another leg another leg. Uh-huh. another leg yes. Mm-hmm. ìwọ ló you ló fa owó. yes sir. because naturally you understand me. by the grace of. ṣe ẹ rọra ẹ ṣàrọra. because ẹ rọra the other drink. ẹ rọra ti fẹ́ débi bẹ́ẹ̀ ẹ rọra um, Sonokome, you know we can't do we can't do that. Please, I need, I need you. Please, I need you. something like right now please please ah, please please, please, stop stop stop stop stop stop stop stop stop jàre. Ah, please please please Ami àmì Ami àmì Ami ọ̀nà Ami là Ami ọ̀nà rẹ là àmì jésù ọ̀rọ̀ rẹ dayọ̀ àmì jésù. kí gbogbo ìran aburú kó dẹ́kun nínú ayé rẹ jésù kí ọ̀rọ̀ rẹ kó dayọ̀ Ami kí ọ̀rọ̀ rẹ kó dayọ̀ Ami omi ara ẹ ẹ̀jẹ̀ ara rẹ kó gba ìwòsàn. Ami jésù kó gba ìwòsàn. àmì kó gba ìwòsàn. àmì o ti rí bẹ́ẹ̀. Ami o ti ṣe bẹ́ẹ̀. àmì gbọ́ aláṣẹ ọ̀run. àmì jésù àmín àmín àmín lórúkọ jésù. ẹ ọkọ ní pé ọjà wèrè so gbogbo bó ṣe ń ṣe wọn pé a iṣu líle àgbọ́dọ̀ gba iṣu láyé mo sì wá wá sí prayer session. mo ti lè sùn. Thank you, ma'am. Pẹ̀lẹ́. Ó dàrọ̀. Ọlọ́run jí wa ni. Ó dàrọ̀ sà. Irú àdàrà dáwọ́ ni gbogbo ilé yìí sí. Ṣé táìmù yẹ kán wọlé lélẹ̀ báyìí? Àgbélébùú Jésù, ọdún ó tún kóró, kẹ́dà jọ̀wọ́ kíyèsára ẹ̀wọ̀ ọ̀rọ̀ yìí ń ṣọ̀rọ̀ tó à ń gbàgbé ẹni gbàgbọ́ ọtí it's so simple ó máa ṣẹ́yìn yẹn ni period. Jíyọ̀. Mami. Pásítọ̀ Fọlájì wọ̀, ẹjọ́ omi òun ni wọ́n fẹ́ ṣe. Ṣéyìn tó wà nínú ẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ yìí tó wà nínú ẹ̀ náà ni ó máa ṣẹ ni. Pásítọ̀ sà, ó máa bí ọmọ ilé yìí bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ oyún eléyìí ẹ̀bùn oníṣẹ́ oyún kankan so tí o bá wá sọ fún mi ẹ ẹ wàá kàn decide àti yọ oyún yẹn àbí wàá dẹ̀ yọ wàá yọ gbé bẹ́ẹ̀ náà. ẹ ó máa ṣe náà ni kò sí ṣíṣe kò sáì ṣe kí ni nǹkan tẹ́ ń sọ yìí ṣe é ro nǹkan tẹ́ ń sọ ṣá ṣe mọ gravity nǹkan tẹ́ ń sọ yìí ṣá. I'm not saying that but mi ò ṣe ń rò ṣá abẹ ṣe ń sọ yẹn ṣe ń rò ṣe ń mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ jáde ẹ mọ wàhálà tó lè dá sílẹ̀ ẹ mọ nǹkan tó lè ṣe sínú ẹbí mi. Mm. kó tó di pé wọ́n gbégbèsè àgbèrè tó gbégbèsè ìṣìnà ìwọ òru tó lè dá sínú ẹbí ẹ jíò ìwọ òru nǹkan tó lè dá sínú ẹbí ẹ ọ̀rẹ́dì ò ti dẹ́ṣẹ̀ àgbèrè o tún wá fẹ́ dẹ́ṣẹ̀ àpànìyàn ìtí ọlọ́run ò tiẹ̀ wá fẹ́ rárá gan nìyẹn ìtọ́lọ́run lòdì sí gan nìyẹn kẹ́mi tọwọ́ ènìyàn bọ̀ ó fẹ́ gbọ́ eléyìí ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ o ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó májà gbọ́ kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni kò sí ọkọ tó wà láyé yìí. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀rọ dáadáa ẹ̀rọ ẹ̀ mọ problem tó máa tí Victoria bá gbọ́dọ̀ ṣẹ́mọ ẹ̀wọ̀n wàhálà tó máa fà ẹ̀mọ nǹkan tó máa dálẹ̀. jọ jẹ́ kí n gbọ́rọ̀ jàre ẹ gbọ́rọ̀ jàre Victoria kọ torí avi ni Victoria náà tó ń sọ òun dancing Victoria ọ̀gọ̀gọ̀ ṣọ́ráyè ṣọ́ráyè ìjókòó ṣé Victoria ọ̀gọ̀gọ̀ sọ fẹ́ wípé òun lọ́mọ bí ṣé Victoria ọ̀gọ̀gọ̀ sọ fẹ́ wípé òun nílé ọkọ jókòó sí ẹ̀ tó jẹ́ pé ó kàn fò káàkiri àfìlú tí bàálù ò bá kí lọ afọ́nilẹ̀dẹ̀ tí plẹ́ẹ̀nì ò bá kí dé ó ní Victoria ò ti dé lórí ilé alàyè yìí kí ni nǹkan tó wá kiri iṣẹ́ òun ni mo gbélé lọ́wọ́ kí ló wá kiri kí ló jà wọ́n ló ń tà kiri gan àbútọ́ ni ó ní tí Victoria bá gbọ́ kó lọ pọ́lọ́ lẹ́jọ́ kí Victoria kò lọ pọlọ tàbí kó wá challenge mi ó máa bí eléyìí ni o ó gbọ́n tí mo sọ fún ó máa bí eléyìí nǹkan tí mo kàn máa sọ fún ni pé ó máa gba kánú jí o ó ti dán ní àwọn méjì nìyẹn o kó ṣúlẹ̀ ló ti bẹ̀rẹ̀ kò dẹ̀ lè torí ẹ parẹ́ n tó kàn máa ṣe ni wípé wàá fi kálukú sí ààyè ẹ̀ o ò ní fẹ́ jù kan lọ o ò dẹ̀ ní gbé ọmọ rí igbá lè yà gbá lórí wàá dẹ̀ máa ṣojúṣe ẹ láàrin àwọn méjèèjì ló bá parí. Ah, jésù yìí máa ó lágbára. ó de gan bàbá yẹn ní agbára púpọ̀ ọbàrà ni bó bá ṣe wù ló ṣe ń ṣiṣẹ́ ó dẹ̀ ti ṣe lè káyà gbà kámú pẹ̀lẹ́jàre ọmọ adá fún àsọkálẹ̀ ayọ̀ junior gio mi ló ń bọ̀ yẹn that's my junior gio on the way máa máa lé sí ni mi lágbára. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ayé. kò sóhun tójó ní rí tán. àfi zoom in great aláìmoore ni ẹ jọ sí ọ̀rọ̀ ló sọ lẹ́nu ìyàbọ̀ rọ̀ Don't you know that it is a ridiculously simple problem? When a beautiful girl that possesses all this to kókó láì, iwájú àtẹ̀yìn, little assignment o oh, lè carry out. Oh, wá ń ṣe rábàràbà. Listen, Matthew, ṣe hey, mo máa Because Matthew chapter 13 verse 12, sọ wípé a ó gbà lọ́wọ́ ẹni tó ní a ó fún ẹni tí ò ní. Ẹ wo ẹ sáà kò yé yín o. Mo ń gbìyànjú workout ni ẹ kàn fún mi little time little time ni mo need every every every iṣẹ́ ọwọ́ mi. kí ló ṣe little time wo ló ní little time wo ló ń sọ pé o need for God's sake eh? it's over two months tó o ti wà lọ́fíìsì yẹn ò rí nǹkan kan ṣe àbí with all the benefits tó ń rí lọ́dọ̀ wá ṣe àsanwó fún ẹ. ẹ wo bí ṣe rí ọmọbìnrin kò fẹ́ kankan ṣe rárá ipò tó wà yẹn ó ti kún lójú nǹkan tí mi ò bá ní ká ṣe ní ìsìn ní pé ká pààrọ̀ ẹ̀ ká wẹ́lò mi. that's it wò mí dáadáa wò mí dáadáa ṣó ti gbọ́ ó mọ̀ mí ni and this is what i will tell you gbàgbé gbogbo kọ́nà tí mò ń sọ sọ́run gbàgbé táì sùtù àbí báìbù tí mò ń gbé káàkiri iná ni mí tí ò mójú ẹni tó dáa i am giving you seven days ultimatum tó o bá mú result wá má jẹ́ kọ́rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ wòlíì kékeré àti wòlíì àgbà ọlọ́run sọ fún wòlíì kékeré pé lọ sí ìlú yìí tó bá débẹ̀ má jẹ má mu òun débẹ̀ wòlíì àgbà lọ bá convince ẹ̀ ó jẹ́ ó mu kìnìún padà láì jẹ ni lọ ka first king chapter twenty verse eleven to twenty òun ló sọ bẹ́ẹ̀ tó o bá mú result wa after seven days wọ́n á pààrọ̀ ẹnu ara àti inú ẹ̀mí ìlú mi ni mo sọ bẹ́ẹ̀. torí àtẹnujẹ ló pa wòlíì kékeré nǹkan tó dẹ̀ máa ṣẹlẹ̀ sí wọn náà nìyẹn ẹ ṣáà máa bínú. mo máa bẹ̀rẹ̀ náà ni. rabba ni santayabo. little time ni mo bèrè. little dayama santayaba kadeya dìde aramakanda yaba. <laughs> ee o mọ mi ẹ júwe mi fún kò rí mi inú ẹ̀mí kò lójú ẹ̀mí pásítọ̀. rádaràdà ló ṣe. rádaràdà mi lójú pọ̀ lọ́rùn. ó sọ pé dáàdi máa ń bẹ̀yìn ọmọjà lórí ọ̀rọ̀ mọ́mì ní gbogbo gbà. ìra ò gbọ́dọ̀ rìn o tó bá pè yín báyìí ẹ má jẹ́ kó pariwo kẹ́ tó dànù. nítorí kí ẹni tó bá ń rí bí àtúntò àpẹẹrẹ ìlú lóòótọ́ mo fi kí n kọ́ mílíọ̀nù náírà tẹ́lẹ̀ àwọn ẹni tó ń ṣe mọ́ fún mi tó gbéṣẹ́ wá fún mi ó ti jáwọ́ tó lè mọ̀ ṣe èyí tó yẹ kí wọ́n fi dáṣẹ́ ìṣẹ́ra. mọ́mì mọ́mì níyì dání mọ́mì wá dání fẹ́ẹ́ dání pàṣẹ lọ́kàn mọ́mì mọ́mì mẹ́ta nù wọn gan tẹ̀ ti lọ sí. <laughs> ṣé bó ń lo tiwa wá sí ìmúṣẹ jọ kí ni nǹkan tó fẹ́ ṣe sí. ó ní àjọ dáadáa alẹ́ yín ọkọ ẹ̀ sójà á mọ̀ sí á mọ̀ sí máa sọ fún un. yàrá mi ni mo wà tí mò ń sùn irú ìbọn tí mo gbọ́ òun ló ta mí jí. Toasting of a Betty cool like ABC. She sang my song with harmony that made me feel she got this Ah, fún ẹni iṣẹ́ tó máa dé wọn fún mi. Ọ̀rọ̀ máa tó bùdì, ó Right now, we're ti mú mi lulẹ̀. Mú mi mú fẹ́ rí. Ó tán. Ǹjẹ́ ó ní ẹni ọ̀dà pẹ̀sìtẹ̀ fura sí? Mo ní lóun ò níyà. Kí ló pè mí Bámidélé Bravo máa fi ẹ last last ẹ ti tèmi òun ni Bravo máa ṣe torí pé mi ò ní fi lọ́rùn sílẹ̀ we die there. ọgbọ́dọ̀ bí sọ àmà pàtàkì kan ọgbọ́dọ̀ kan tó bá kan lè lu ìyàwó. ṣé gbogbo àdéhùn tó ṣe fún mi lélẹ̀. ó ní kó máa lọ́ta. ó ti gbẹ́mi léyìn ọkàn máa fẹ́ yín náà kí ẹjọ́. ọ̀nà tó bá jẹ́ ọ̀nà ọ̀la èèyàn tó jí ọ̀nà àṣeyọrí ọ̀nà ògo yẹn àá tó ṣe ní. ọ̀nà oko gan wọn máa ń padà débi ọ̀nà ẹnu èmi ni mo mú wá mọ̀ yín náà bàbá ọmọ yẹn mú lóbi ní gan. sọ́mi kí ló dé kí ló fẹ́ wọ́n ẹ tiẹ̀ kọ́ gbé bọ́ọ̀lù mo ní má ṣe báyìí náà. ọ̀nàyẹ. Aboki, they say where the dollar ṣe bí ẹ̀dá kan ń ronú ni ṣíṣe ń bẹ lọ́wọ́ ọlọ́run yẹ. ẹ kú jókòó máa. Ah, le bọ̀dá Bánjí. Ẹ wá ma. Ẹ wá sá. Yes ma. Yes sá. Ẹ jọ sẹ́kẹ́tìrì ti padà ni. Wọ́n ṣì wà pẹ̀lú dádì lókè. Àwọn ọgbọ́n lèmi gan dúró dè. By ah, ah. this time ok mo fẹ́ rí dádì gan tẹ́lẹ̀ so mo máa yọjú sí wọn sí. all right ma ó dà ẹ pẹ̀lú olúwa gbàdúrà wa ọ̀rọ̀ wa níyànjú jésù àwa pẹ̀lú wa àmín jésù àní ṣéètì. ok ronú rí mo ṣe rẹ ródóródó tó bẹ wọn wà inú hmm. wà nílé lọ́jọ́ kọjá ni. dádì jì ọ. ta ẹ. bọ́bá jẹ́ mi sà. Oh pani mí mo ń lè ṣẹlẹ̀ ní láti lọ pípé ara ẹ̀ so torí ajá ń lọ bí táwọn lọ yìí kí tó fẹ́ wá pè mí fún mi. ọ̀pẹ ni tó kú ẹni tó wà ń ta wọlé. ẹ kárí ẹ̀. Ẹ kú iṣẹ́ Olúwa pásítọ̀. Ah, Bàrà Banji. Yes sir grace. Amen. The grace of God is with you. Amen. Amen. Mo ní kí n sọ fún yín sàpé àti ṣetán ẹ̀yìn láńdúró dì sọ. Oh, okay, great. Màá attend sí àwọn few people tó kún tán. Okay, then I will join you and leave my Okay, sir. Ẹ jọ sáyé máa pẹ̀. God bless you. Amen. Go on and prosper. Amen. Merited favour, that's what I asked for, oh God. Ah, lára mi. torí pé àánú ni. àmọ́ mi ẹ ra mà ẹ kọjọ́ mẹ́ta mà ẹ pẹ̀lẹ́ mà àmì mà àmọ́ ah, ah, mi ṣé kò sí tààrí ní good woman fellowship ní last week. Eh, mo lọ sọ́dọ̀ àwọn ọmọ mi ẹ̀ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ máa lọ ń wò ah, olúwa ṣeun ẹni mímọ́ ní fi wá sílẹ̀ ẹlẹ́mà. ẹ ṣé mo bá jí o. Ah, wọ́n wà round but ó dàbí pọ́n fẹ́ jáde o. Eh. Eh. àmì bó happy pé mo bá wọn. Ah, ó dà mà. <laughs> ó jàre ìyá mi ẹ yà lọ o. <laughs> Ah, àwọn náà nà dé ń bọ̀ yìí. máa jí o. ẹ ra God bless you. ṣe béèrè yín wá ní mo bá rí pé. ẹ eh, mo fẹ́ sáré débi kan pẹ̀lú àwọn brothers mi. ah ǹdẹ̀ ti léètì o ok. ọlábànjí àti sista jùmọ̀kẹ́ ẹ̀yin máa lọ màá bá yín lọ́hùn ẹ sáré bá mi sọ. ẹ ràn mọ́. Eh, àlàáfíà sá. àlàáfíà fún mi àníràbúrò ní òru ìnìmọ́jú mo láàlá burúkú kan it was fearful lójú ẹ̀mí mo rí àgbàrá ẹ̀jẹ̀ tó ń ṣàn mo wá fojú ẹ̀mí gbé bí mo ṣe rí ẹni àmì òróró tí wọ́n kọjá lórí ènìyàn ẹ̀rù bà mí wọ́n á jí dáàdì a bá bẹ̀rẹ̀ sí fi àdúrà fáyà afáyà títí ilẹ̀ fi mọ́ ni mo wá rò nígbà tílẹ̀ mọ́ pé aṣùlẹ̀tùnà ẹ tí ẹ bá fẹ́ wò ní ojú ẹ̀mí ibi ìbá tọrọ pé kẹ má lọ bí kọ̀ọ̀kan lè ṣe it's important ẹ má lọ bí kọ̀ọ̀kan lè ṣe. ẹ yọ ọ lọ́nà. ó ti mú jẹjẹjẹ já máa lọ trust ah, ah, me now kíákíákíákíá. bá ti rákòrò kí láti dán. mo jẹ́rìí yín ẹ̀ ọmọ ńlá. pé tó bá ń rákòrò ó ti máa dọ̀rùn ẹ ṣe gan. jẹ́ confam rẹ̀. àwọn òmùfò. ok. bóyè sọ tó bá rákòrò láti dọ̀rùn. ẹ ṣọ́ pé òun lẹ. àtẹ̀lẹ̀ láti ṣọ́ọ̀ṣì tó ti ń bọ̀ tá a fi mú balẹ̀ ní. good. Ah, jẹ́rìí ọmọ ẹ̀. ṣebí mọ́tò ẹ̀ rè. òun ni òun ni God bless ah. you. <laughs> oríyìn pé ẹ̀yàn òun ni ah, ẹ wo náà ọkàn mi wá balẹ̀ pé ẹ ti ṣe ṣe rí balance yẹn máa wo àkáǹtì ńlá lẹ́yìn ṣe ti understand ẹ wo Matthew twenty five forty sọ wípé tí ẹ bá lè ṣe lè fún ẹni tí ó kéré jù nú mi ẹ ti ṣe fún mi nítorí ẹ múnú mi dùn ẹ wọnú ògo tuntun lọ lórúkọ Jésù ẹ ò ní rìn jìnnà kó tó bọ́ sí fún yín ẹ ẹ máa gba balance lálẹ́ lálẹ́ ẹ ó wà mẹ ẹ ṣé God bless you ẹ ṣé gan kò ní pẹ́ ọ̀run á yanjú ọ̀rọ̀ yín. títí ilé wa dó máa yíyọ́ kémi lè máa gbórúkọ rẹ̀ ga títí ayé. ẹni kúrò farabalẹ̀ ìlú ló hàrá mo mọ ìnáwó mọ ọlọ́run bíbélì sọ pé má ṣe fún oúnjẹ ní mi ò mi ò kúrò gbogbo tẹgbẹ́dá mi ò gbogbo disappear mi ò jésù ṣe bẹ́ẹ̀ lórí omi bọ̀ mo kàn fẹ́ ọ̀nà yín ni o ẹ má nà ìbọn yẹn mọ́ ẹ má nà ẹ má ẹ ẹ. pásítọ̀ bá káyì kí ló ṣẹlẹ̀. ọmọ yẹn kà bòròbòrò ni confess everything i cannot deny it. Ah. bọ̀dá mi eh? you step back. bọ̀dá mi ah, ọlọ́pàá kí ló ṣe bọ̀dá mi kí ló ṣẹlẹ̀. ẹ ní sọ̀rọ̀ ayọ̀ kò lè yé ẹ ẹ jẹ́ kó mi bọ̀dá mi ẹ jẹ́ kó yé mi kí ló ṣẹlẹ̀. má wọrí ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá ìyẹn ni wọn man of god ni wọn wọn ń ṣèyàn burúkú wọn ṣe criminal. shut up o fẹ́ kó àníṣe wa bi. ẹ wo o fẹ́ kí ṣú tẹ́lẹ́sẹ̀. ayọ̀ mọ̀ wọ̀rí. kò bá mi sọ fún bro bọ̀sùn pé wọ́n ti wá invite mi láti station kọ́ máa gbàdúrà ṣọ̀tàn pété wà nígbà tó wà nù túbú àdúrà ni kẹ́ máa gbà. ó ṣẹlẹ̀ sí jésù náà wọ́n máa lọ́n tiẹ̀. ibo ni station yẹn ibo ni station náà ọlọ́pàá. máa pè é máa ah, lọ. bọ́dá bọ̀sùn bọ́dá bọ̀sùn bọ́dá bọ̀sùn bí wà láàbò ọkàn rẹ̀ rántí orí tá fẹ́gun dé ìbànújẹ́ bó ọkàn rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ fún. Ah, mọ́mì ẹ káàsán mà ah, ẹ kú ìjókòó mà yẹ̀sì mo fẹ́ débẹ̀ yẹn ni ah, mọ́mì ẹ má bínú mà o ẹ rí nǹkan tí pásítọ̀ Tádé àti pásítọ̀ Bákàrè ṣe ni. <laughs> pásítọ̀ Tádé àti pásítọ̀ Bákàrè hmm. ẹ̀yin ló jọ lójú nítorí pé èmi ti mọ pásítọ̀ Tádé ní alágàbàǹgebè ọjọ́ ti pẹ́ ọlọ́run kan ṣẹ̀ṣẹ̀ tú àṣírí ẹ̀ fún ìjọ ọlọ́run ni ṣẹ̀wárì téèyàn bá ní ìkà méjì ó máa fi kan ṣe ra ẹ̀. Hmm. Hmm. ti ń rí wọn ìjọ ó kàn ṣẹ̀ṣẹ̀ hàn síjọ ọlọ́run ni. ah but mọ́mí ẹ má bínú o. mi ì bínú. mo wá wò pé ó yẹ kẹ́yìn àgbààgbà ìjọ kẹ́ kó wa pọ̀ kẹ́ lọ bá dadi jí o kó bá wọn yanjú ẹ̀ ń tún bínú bí i. àbí. ẹ̀yin wo dadi jí o gẹ́gẹ́ bí ọmọ kékeré dadi jí o kì í ṣọmọ kékeré ẹrù àgbà ló wà lórí wọn onílùú òsì ní fẹ́ kó tú. tú ẹni tó bá fẹ́ da ìjọ ọlọ́run rú wọ́n máa yọ dànù nítorí bíbélì náà sọ pé a ó yọ èpò kó nínú àwọn àlìkámà ó tún wáá sọ wípé nínú orí pẹpẹ òun báyìí ó ní ìdájọ́ máa ti bẹ̀rẹ̀ ìdájọ́ tó ń sọ leléyìí ìdájọ́ tó ń sọ rèé nítorí ẹ̀bí oyeye dadiji ò ṣe gẹ́lẹ́ òun ni wọ́n ṣe yẹn torí wọn nígbà kí ìjọ ọlọ́run kó tún máa wọ̀n lórí. but èmi wá ń wòye pé ṣó yẹ kí nǹkan bẹ́ẹ̀ yẹn máa ṣẹlẹ̀ nínú ìjọ ọlọ́run mọ́mì ẹ̀yin ló ń jọ lójú kò síbi tí ìṣe ò sí o ibi gbogbo oníṣẹ́ wà. ó ṣe inú ìjọ ọlọ́run nìkan ṣùgbọ́n lóun sọ́nà ó lóun máa fọ ìjọ òun mọ́ ó lóun sì nígbà kẹnu ọ̀nà òkú kó borí ìjọ òun hmm, bí gbogbo nǹkan náà ṣe máa ṣẹlẹ̀ tó ṣe máa fọ gbogbo ẹ̀mọ́ lélẹ̀ ẹ kò tí yàn bá ní ká méjì á ṣera ẹ̀ ṣera ẹ̀ sáwọn tẹ́ ń sọ yìí nìyẹn ṣé ìkọ́sí ti yé eyín ẹ wo. ẹ wo mọ́mì mọ́mì kí n má parọ́ fún yín mo bẹ̀rù èèyàn ah mo bẹ̀rù èèyàn. bó ṣe yẹ kó bó ṣe máa rí náà nìyẹn bó ṣe máa tí èèyàn bá ti wà nínú ọlọ́run táyì mọ ọlọ́run ń gbé inú èèyàn ọlọ́run máa máa ṣe àwọn nǹkan tó máa máa jọ èèyàn lójú ẹ̀wọ̀n ah. ẹ máa lọ ibi tẹ́ ẹ lọ. ẹ ṣe ah, mọ́mì ẹ ṣe ọlọ́run á túbọ̀ kún yín lọ́wọ́ àmín àmín àmín mọ́mì ẹ ṣe ẹ ń lọ káàbọ̀ ọlọ́run á túbọ̀ bá wa fọ̀ mọ́ ẹ ah, pẹ̀lẹ́ mà yes ma. Hmm. Hmm aláìmọ̀kan ọmọ kankan rárá ọlọ́run á fọjọ ẹ̀ mọ̀ no matter what ọlọ́run ló ní ìjọ ẹ̀ ó sì gbọ́dọ̀ fọ̀ mọ́. àti ẹlẹ́dàá bàbá mi tí ó sùn lọ́rùn ọ̀nà pa mí o. ilé ayé yìí máa le o àwọn èèyàn máa burú o ẹ tọwọ́ wo ló wà lọ́wọ́ ẹ̀ tó ń bẹ́ẹ̀ fà wàhálà lé lórí torí ọlọ́run torí kò yé mi o gbogbo bẹ́ẹ̀ tí mo wà báyìí ẹ̀mí mi kó sókè ni. kò yé mi kan fúnra mi wọ́n ṣe ń bi ni nìyẹn o àmọ́ kò jọ mí lójú nítorí jésù kristi gan-an òun náà kojú ìṣòro bó ṣe máa ń rí fún gbogbo àwọn àyànfẹ́ olúwa nìyẹn àgàgà ẹni tó bá gbéṣẹ́ olúwa lọ́wọ́ Hmm. tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọlọ́run náà promise ẹ̀ kó máa easy hmm. àmọ́ níwọ̀nba àgbà tó bá ti dúró tolúwa tí yóò yẹ lórí àdéhùn kóhun bọ́lọ́run dúró ọlọ́run á máa kó náà yẹn. àmì o àmì o jésù ànírí bí o ẹ lọ́gbọ́n ẹ darling mo rí new person kan nínú ilé ìsìn gbà tí mo dé láìpẹ́ ṣe ti gba kókò mi ni. no ah okay ọmọ yẹn mọ́mì ló ní kó wá help ẹ̀bùn nítorí ó rẹ ẹ̀bùn díẹ̀. ó rẹ ẹ̀bùn hmm. kí ló ṣe. olórẹ náà ni olórẹ náà ni. ṣé wọ́n ti pe mọ́mì ló sọ fún ọ pé ó ti dé sá. no mo máa pè wọn màá pè wọn láìpẹ́ màá pè wọn sàn. wọn kò lè ṣàlàyé fún wọn ṣé wọn kò fẹ́ ṣe kankan ní ìpinnu. Hmm, hmm, ó ga ó ọlọ́mọ ṣàánú wọn má jẹ́ ń ríbi lórí ọkọ o má jẹ́ ń dààmú ọlọ́run ṣàánú mi wàhálà àwọn pípé máa fẹ́ pọ̀ jù kẹ́ ẹ kí ni gbogbo ilé ìbáyìí. Ah, ẹ̀bùn pẹ̀lẹ́ báwo lára ẹ̀. Ah, ẹ̀bùn ìwọ ni mo bá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ bí mi pé kí báwo lára mi kò sí nǹkan tó ṣe mí now i'm fine ah ìwọ̀n tó bá sì kì ní kó máa lọ sọ́sìpítì o kò sí nǹkan tó ṣe mí o. Ah. èmi mo dúró síwájú ẹ kí ló dé tó ń bá mi sọ̀rọ̀ báyẹn bọ̀. Oh, ojú òdùn mi náà mo rí pẹ́yìn ni mo bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ fi mí lẹ̀ jàre ah, kí ló dé gan-an tẹ́ bá need more ẹ lọ bèrè lọ́wọ́ fọlá mi. ẹnu máa ń lọ. fọlá fọlá mi fọlá ìwo fọlá ẹ eh? dáríjì o dáríjì o fọlá. darling jọ kí ni problem ẹ̀bùn náà kí ló ń ṣe ẹ̀bùn gangan náà. Húndé ń bá sọ̀rọ̀ à ah, pẹ̀lẹ́ o wọ́n lo sick o kíní kan pẹ́rẹ́ àwọn sick o ẹ tó bá sick ni kó lọ sí hospital o ah, mo ní àṣẹ ah, kò sí ń bá mi sọ̀rọ̀ báyìí kémi lọ bí ọkọ tèmi léèrè why would she even talk to me like that. ah èmi ò lè condone eléyìí mo she has to leave my house. mi ò like gbogbo nǹkan báyìí mi ò lè tolerate ẹ nígbà tí mo ṣòro fún ẹ kó máa gbẹnu lémi tó tún wá fẹ́ máa rude sí mi ṣe sùúrù fún ni a máa wá bá ṣe máa kọ́ ọbẹ̀ tá a máa tọ́ ni kò lè kúrò nílé má jẹ́ ká lè. kí ni reason. èmi kò lè kúrò nílé kò yẹ ṣáàfilẹ̀ a máa bá a sọ̀rọ̀. kí ni reason tí o fi lè kúrò nílé kí ló ṣe. ọmọ bẹ́yìn obìnrin ṣe máa ń ṣe tẹ́ bá in some kind of situation and and mood and all that ó lè jẹ́ condition tó wà ló ṣe ń ṣe bẹ́yìn ló ah. ṣe ń dédé spark rẹ̀. condition wo ló wà dear. No, mama, she, oh, oh, oh, you know she's pregnant. Ah, ẹ̀bùn lóyún nulẹ̀ mi dẹ̀ mọ̀. Ṣó ní boyfriend ni? Ah, ó máa ní. Ẹ̀ta ló wá lo fún? Tí wọ́n fi mọ̀ ta ló lóyún fún? Ah, ah. Fọlá. Fọlá. Deixa de parar aqui. Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. She's what? She's pregnant. Ah! Ah! Yeah! Mommy Jill. bàbá pé òun náà ni ó yan ẹni tí. díẹ̀ lọ́wọ́ ọmọ tó burú púpọ̀ lọ́wọ́ ìyá ẹ̀ òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kágbà pọ́kọ ẹ náà ṣàṣemáṣe. èyí tó pọ̀ jù ọwọ́ ẹ̀ ló wà ìwọ gángan lọ dáadáa tó dá wàhálà sí bọ́bọ́ ẹ̀ ìwọ yìí kan ló máa máa fò kiri bó ṣe ń fò kiri from one, one country to another. tó bá ti fò kúrò ní UK tó fò sí Amẹ́ríkà wàá sáré update àwọn èèyàn lórí social media ó wá di mọ́mijì tó jápa kò sírú ẹ mọ́ òun ló wá ṣẹlẹ̀ yìí bí mo ṣe bẹ́ẹ̀ sọ́tọ̀ ká ní pé ṣe ọlọ́run tó ń ṣe yẹn ló jókòó tilẹ̀ ń ṣe ni nǹkan tó ṣẹlẹ̀ yóò máa ní ṣẹlẹ̀ nísìnyí báyìí ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ bínú sọ̀bẹ nù ti ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ lẹ́yìn kò rọra ní sùúrù báyìí kó máa wá solution solution ló kù o. ẹ̀bùn tó jẹ́ pé àmọ́rí from anywhere a ṣe oore fún ni ẹ̀bùn tó yẹ pé church member wa ni she's supposed to be a believer she's supposed to be a born again christian. ṣóun ló wáyé kó lọ bá dáadé jí òní nǹkan kan papọ̀ dépò dépò tó mọ̀ wá lóyún fún. ok ìwọ mọ̀ pé ó yẹ kó jẹ́ believer ìwọ tí ìwọ wá jẹ́ mọ́mí jí o gangan what are you are you a believer o fi ilé ẹ̀ sílẹ̀ o fi ministry ọkọ ẹ̀ sílẹ̀ o bẹ̀rẹ̀ sí ní fò káàkiri àwa wí tán ní ẹ mọ̀ ọ̀dọ́ wa ni ìyàtọ̀ mélòó gan ló wà láàrin wa tẹ̀bùn yẹn kí ló yà ẹ́ lẹ́nu bóyá di síwájú lòdì bó ṣe di sẹ́yìn lòdì complexion nìkan ló yàtọ̀ àbọ̀kọ ẹ tèmi àti ẹ jọmọ yẹn kọ́ pastors are human too ẹlẹ́ran ara ni gbogbo wa wo lọ wá ojú ọlọ́run advice mi fún ẹnìyẹn lọ wá ojú ọlọ́run lọ sunkún sí ọlọ́run níbi tó ti ń gbọ́ aláàánú ni torí pé nǹkan tó tó bá ní kó máa fà nǹkan kan kò sí nǹkan kan tó fẹ́ fà kó dẹ̀ tún máa gbàdúrà ọmọ tó lóyún yẹn kó rure kó sọ rè ẹ má bínú ọ̀rẹ́ mi ó tọrọ máa kúrò ṣùgbọ́n wá ojú ọlọ́run kó bẹ̀ tún lé ẹ̀ tó kó dẹ̀ jókòó ti ministry ọkọ ẹ̀ oyè yìí lè kọ́ mi. ọ̀rẹ́ mi kò sẹ́ni tí ò lè kan o mo dẹ̀ máa ń bẹ sọ́ngbà yẹn ẹnu mi ń hùn fẹ́ gbọ́ òun ló délẹ̀ àdúrà ni kò jẹ́ ká máa gbà ọlọ́run á dẹ̀ gbàkóso. ẹni tí yóò. èmi fẹ́ wo program èmi o. ẹ wo mo ti ní ìtùrù fún yín látàárọ̀ tẹ bá fẹ́ wo program ẹ dẹ̀ dìde ẹ wọ yàrá yín lọ you be sitting here all day mo ti ní sùúrù tó nà ó látàárọ̀ lẹ ti jókòó síbẹ̀ yẹn tẹ bá fẹ́ wo program ẹ wọ yàrá yín lọ ọkẹ lọ gbé báìbù yín kẹ máa kà mo fẹ́ wo nǹkan mi. ẹ̀bùn ṣe mo pé atọ́ni ní sùúrù ni ẹ ó inú ẹ̀dá máa ṣe òun kò jẹ́ ká rí kan àṣebí ló tiẹ̀ kọ́ mi tó bá ṣe lè tó kàn mí pẹ̀lú gbogbo ilé tẹ̀ ń ṣe fẹ́ wò ó tẹ fata sẹ́nu tá ó fi nù èèyàn inú ẹ̀dá jìn o àníta lára. Fọlájìmí àní torí àwíjàre ká sọ pé kí n sọ pé fún pásítọ̀ Bọ́lájì ni olúwa ló rán mi sí pásítọ̀ Bọ́lájì ni ẹ kú iṣẹ́ olúwa olúwa sọ agbára di ọ̀tun. olúwa ní pé kí o fi ara ẹ fún òun ọlọ́run tó dá ẹ you might not know it but this is what God actually created you for ọmọ aláṣẹ ni ẹ́ láti ọ̀run wá. gẹ́gẹ́ bí nǹkan tí bàbá rẹ tọrọ láti ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n àgbèrè ni kò jẹ́ kí o rí ojútùú ayé rẹ olúwa fẹ́ kí o mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣe yìí nǹkan tó fà á tí ọmọ ẹlẹ́ran tó fi ń jẹ egungun tí ọmọ aláṣọ tó fi ń wo àkísà níwájú ọlọ́run òun náà ni àgbèrè. ṣùgbọ́n bíbélì wípé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n kùnà ògo ọlọ́run ṣùgbọ́n olótìtọ́ àti olódodo ni ọlọ́run láti dárí àìṣedéédé gbogbo ènìyàn jì wọ́n nítorí náà màá rọ̀ ẹ́ wípé kí o yí padà sí ọlọ́run kí ayé rẹ kí o lè ní ìtẹ̀síwájú gbọ́ èyí o bí ìwọ bá ṣe èyí ìwọ á lè kó ìjọ tí ọlọ́run gbélé ẹ lọ́wọ́ dé ilẹ̀ ìlérí olótìtọ́ àti olódodo ni òun láti darí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ ni fún ọ. Alpha, is she done? Is she done? Right, okay. Fọlájìmí pẹ̀lú ọkọ mi ṣé ó dẹ̀dẹ̀ lójú ọ̀rọ̀ tó sọ yìí. mami mo fetí ara mi gbọ́ ni wọ́n sọ fún mi. bankole tèkè yìí sí ó dẹ̀ tèkè yìí sí ṣé fúnra rẹ̀ ló ṣe pé òfòyún yìí látilẹ̀. àní kò gbójú kúrò ń bẹ̀ sẹ́ẹ̀ oyún eléyìí ti gbé fẹ́yàn tó ní ìdí ẹ̀ ó ti sọ láti lẹ̀ pé ní ìdòyún kí ló wá kí ni gbogbo eléyìí tó tún pè mí tóun tóun tóun sọ gbogbo eléyìí. oh Bankole please please please ẹ eh, ok tó bá di ọ̀la please two two pm lọ́la jẹ́ ká pàdé nílé ẹ̀ ọ̀rọ̀ tó à ń sọ yìí kò ṣọ̀rọ̀ orí fóònù i will see you tomorrow. Hey irú àdáradá wo lélẹ́yìí báyìí ah bó mo ti pàdé olórí burúkú ọmọ yìí gan-an. Ah! Ah! Ah! obìnrin máa burú o sókò sí kékeré obìnrin ní ẹ̀bùn olúwa tẹ̀mí fojú wò wípé ọmọ gidi ni. ó dà fọlá ó yá nìṣó nìṣó ń bẹ̀ tèmi la máa yanjú ẹ̀ níjọ́ tá a bá rí bí ọjọ́ yẹn ni bí ń wọlé. possible gbogbo tó ń sọ àtẹkùn ẹ kò possible rárá wọn tẹ sọkún fún ẹ ibi mẹ́ta ló ti jẹ́ kó yé mi pé oyún inú ẹ yìí ẹni tó máa gbé ògo òdílé mi ga ni kò wá ṣe òkú ìdílé mi nìkan èmi gan fúnra mi tó máa jẹ́ kí n jẹ́ èèyàn láyé mi òun ló wà nú ẹ̀ yìí kí wá da kí n lajú tèmi lẹ̀ kí tàlùbọ̀ kó kó gbóyún tèmi kó pe fẹ́lẹ̀ mi kò lè wọ́ọ̀kì kò lè pọ́sibú bẹ́ẹ̀ kí wá dájọ́ lé kí wá máa regret má ṣe yẹn o ìyẹn lẹ̀. ọ̀gbẹ́ni superstition lásán ni gbogbo ilé ìtàn sọ fún ẹ wọ́n kàn tún ẹ lásán jẹ́ n sọ fún ẹ oyún eléyìí mo ti gbé fẹ́yàn mi and torí ọlọ́run mo fẹ́ fowó yìí mo fẹ́ mo fẹ́ fi yín mo fẹ́ fi já owó yín kìí jọ torí ọlọ́run just leave it for me and bí mo ṣe wẹ̀ gan ṣíṣe ojú èèyàn tó lówó lọ́wọ́ láti tọ́jú mi gbọ́dọ̀ ṣe pé tí bá bímọ tó lówó tó fẹ́ fi tọ́jú ọmọ ni. ẹ̀ẹ́dùn wọn mà níkà o nítorí owó ló ń ṣe ìwọ́n tó ń ṣe yìí torí owó ló fẹ́ fi gbómo ọba ló fẹ́ fi gbé fọ́ṣù ẹ̀bùn wo jẹ́kí jẹ́kí kìnnìkan yẹ o gbogbo rárá tó ń ṣe yìí kò bá mi lé rárá o tí orí mi bá spark tí yíṣu àbá kọlu láì máa fẹsẹ̀ ara ìgbà máa kẹsẹ̀ lẹ́sẹ̀ máa gbẹ́lẹ̀ jíyan yìí lọ máa lọ jẹ́ kó yẹ pé oyún inú ẹ̀ yìí èmi ni mo ní. o oh, ti ẹ ní láti stress ara ẹ o ní láti ló ń bọ̀ mọ́ mo ti fi ti ara mi gbọ́. Eh! mọ́mì ṣe fi ti ara yín gbọ́. mo gbọ́ ẹ̀bùn aṣẹ́rú èèyàn báyìí ni ẹ kí ló dé kí ni mo ṣe fún ẹrú ìwà wo ló wù fún mi kí ló dé ẹ̀bùn ìka ni ò lè pààyàn o kí ló tó wúwo abáyé fún mi. mọ́mí ẹjọ́ ti torí ọlọ́run ẹ má bèè mi iṣẹ́ tẹ rán mi ṣe bóun ni mò ń jẹ́ fún ara yín lẹ pè mí tẹ ní wípé ìyàwó ọmọ yín ṣe ló máa ń fò káàkiri kò ń dúró lé kò ń tọ́jú ọmọ yín ẹ̀dẹ̀ bẹ̀ mí ẹ ní kí n lọ lóyún fún ṣebí mo ń try láti help yín nìyà ẹ wọ́n ní tẹ̀dẹ̀ ń blame mi ẹ ṣebí pé mi ni mo wà at fault ẹ̀dẹ̀ ń blame mi. ṣe sùúrù o tí n bá sọ fún mi pé kò lóyún fún ọmọ mi ṣé bí ọmọ mi ni mo ní kó lóyún fún ṣé mo bẹ̀rù ọmọ àlè lọ́wọ́ ẹ ni. mọ́mí ewo ṣe rí ó ti ṣe ṣe ṣe so several times tí ò doyún ó kàn dá sí kò sígbà tó doyún ṣé kí n má dọ́gbọ́n sí níta ni i'm only trying to help you too please i'm only trying to help you eh, eh, ẹjọ ẹ má blame me. eléyìí tó ṣe fún mi kò kì í ṣe ọ̀pọ̀ o ti gbọ́ èmi ò yan oníṣẹ́ tó jẹ́ fún mi rárá iṣẹ́ tí mo rẹ̀ kọ́ ló jẹ́ fún mi. ẹ dúró ẹ mọ̀ sọ́rọ̀ yìí ilé wa ń jẹ. sort of àbí ìgbà tí diot yẹn náà tí ò jókòó tí ò jókòó sílẹ̀ tí dé òmọ́lẹ̀ débi pé ó máa ṣojúṣe nínú ilé mo dẹ̀ ní kó wípé kó ń fẹ́ wípé kó lóyún fún ẹ. kí ló ń jẹ́ sort of kí ló kan sort of náà ọ̀rọ̀ tó wà lẹ̀ tẹ mú ọwọ́ ara yín ẹ̀rẹ̀ fi dalẹ̀ ayé mi rú ẹ wá dúró bí yẹn ẹ fọlájì mi ẹ ẹ ẹ bù sórí nǹkan tó dáa

mighty father king of creation ẹ̀yin ológo bí mo ṣe sọ gẹ́lẹ́ náà. You're pregnant. You're pregnant. Oh, wow. God, I know. God never! I know I do not deserve this. <laughs> I am only lonely <laughs> in your presence. I <laughs> praise your name. I give myself to you, O oh Lord. Mo ṣe ìlérí pé mo ṣe tán láti sìn Olúwa tọkàntọkàn ah. láti sìn yín lọ ẹ̀mí mímọ́ ẹ ṣe ẹ̀mí àwọn yìí ah, ẹ̀yin lẹ́gbọ́gọ́ fọlẹ́wà ẹ̀mí ah, mímọ́ ẹ ṣe o. ṣayé ẹ. ṣé ìbọn lè fẹ́ ni àbí ọ̀bẹ àbí májèlé. ṣàánú mi má pa mí èmi mo jí. kúrú parí parí parí parí I'm ready to die. eléyìí kì í ṣe wípé wọ́n sọ wípé wọ́n sọ wípé I saw him with my two eyes. Ah! jẹ́ bá tiẹ̀ jẹ́. The prophet that I know kò ní ṣe nǹkan tẹ́ ṣe fún un nìkan lónìí. I'm still talking to you. Baba.